tó bá pè rẹ̀ ní muslim ó ah. pè rẹ̀ ní muslim bóyá ó fẹ́ lo method muslim eh. láti máa fi kó àwọn ìyàwó jọ ni it's not a muslim. it's not a muslim. yeah. wow. Yes, welcome to Feel Right TV. Today we have uh, Afar Ahmed kí lẹ fẹ́ sọ fún àwọn tó ń gbọ́ yín lénìí. mo kí gbogbo ẹ̀yin fans mi pátápátá àtẹ̀yìn fọ́lọ́wà mi lọ́kùnrin lóbìnrin mo kí yín from America Canada Nigerian, all over the world Paris London gbogbo everywhere mo kí yín pátápátá gbogbo n tí ẹ bá ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run kó bá mi ṣe fún yín ní ìrọ̀rùn and eh, kọ́lọ́run jẹ́ kó máa rí yín bá kẹ́yìn náà dẹ̀ máa rí mi bá àní ara wa o salamu alaykum wa rahmatulahi wa barakatu mo kí ní ìkí ọ̀la láyé àti lálùkì àmọ́. ok uh, eh, afa ahmed uh, ta ń bọ̀rọ̀ lọ ẹni regina daniel mhm. pé ọkọ ẹ̀ net ń wò pé kò ń ṣe muslim kí lè rí tẹ fi sọ bẹ́ẹ̀. ọ̀lẹ́ ya it's not a muslim. Hmm. ìdí mm. ni pé there's no anything appearance about him, islamic religion in him kò ní islamic appearance níbẹ̀rẹ̀ nínú gbogbo ẹ̀ firstly ìgbà tó fẹ́ fẹ́ Regina Daniel no nikai and then which mosques mosques wo ló ń lọ àwọn wo ló mọ̀ ní islamic and the muslim àwọn wo Nigeria mélòó ni ibo ló ti ṣe religion ẹ̀ tí gbogbo ẹ̀ fi mọ̀ pé muslim ni we want to know. Uh. So tó bá pèrè ní muslim ó pèrè ní muslim bóyá ó fẹ́ lo method muslim eh. láti máa fi kó àwọn ìyàwó jọ ni it's not a muslim. it's not a muslim. yeah. wow. kò torí pé kò tẹ̀lé òfin ìlànà muslim. o kí ni òfin ìlànà muslim tí kò òun ò tẹ̀lé. ìlànà òfin muslim ni pé o bá fẹ́ fẹ́yàwó lóòótọ́ o gbọ́dọ̀ fẹ́yàwó ìlànà muslim sọ pé kò takò pé ká fẹ́ mẹ́rin. Hmm àbí tó bá já sí pé a ní ìkápá lérí ẹni obìnrin obìnrin tá a bá ní ìkápá lérí ẹ̀ tá a mọ̀ pé a lè bọ́ wọn a dẹ̀ lè tọ́jú wọn Islam fọwọ́ sí pé ká fẹ́ wọn bet ìlànà yẹn ni pé ìlànà Muslim ni ẹ ní Quran Quran náà sọ ó ní fáńkì uma tọ́ba lẹ́kún mina nìzáì ẹ fẹ́ tó bá wù yín nínú obìnrin ẹ tó bá tó bá please nínú obìnrin O beauty ni o o wa action ni o o wa anything ni o o look sweet ni o ẹ̀fẹ̀ islam fọwọ́ sí ó ga ni o o kuru ni o o young ni o islam ní kàfẹ́ but ìlànà tí òfin tí wọn kò yẹn òfin nínú ìlànà yẹn ni pé nígbà tó fẹ́ fẹ́ regina ǹjẹ́ ó gbé lọ sí mosque ṣé o gbọ́dọ̀ gbé lọ sí mosque ni. o gbọ́dọ̀ lọ mosque na, as, a muslim o gbọ́dọ̀ ṣe nìkai. kí ni nìkai fáwọn tó mọ. nìkai nìkai ni pé ìlànà Islam ọ̀nà tá a fi ń gbà fẹ́yàwó ni pé iye owó orí ẹ̀ ó gbọ́dọ̀ fún ó gbọ́dọ̀ fún gbogbo nǹkan pọ́fíṣẹ́sì ó gbọ́dọ̀ fún gbogbo nǹkan tó jẹ́ bí ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ fún ẹlẹ́ẹ̀kejì Regina Daniel she is a Christian ah. ó gbọ́dọ̀ change ẹ̀ sí Muslim immediately. ṣé ṣé ìyẹn wà compulsory ni. yes because Muslim ni ó gbọ́dọ̀ fẹ́ bó ṣe jẹ́ Muslim yẹn ó gbọ́dọ̀ sọ fún pé kè èmi o Muslim ni mi mo dẹ̀ máa ṣe nìkan ẹ̀ fún ẹ so religion tó bá lóun jẹ́ muslim nìyẹn tó bá nílò tọ́ muslim ni and then látìgbà tí wọ́n ti sọ story man yìí èmi ò tí ì ríbi tó ti appear rẹ̀ pé muslim lòun báwo pé yes bóyá ó lọ mosque kan hmm. wọ́n wá gbé níbẹ̀ pé ọkọ regina daniel ló wá kírun ní mosque báyìí o hmm. a rí ní abuja mosque o a rí ní kaduna mosque o àbí rí delta àbí ìlú òní ìlú ẹ̀ delta àbí ní mosque kan níbẹ̀ hmm. kò sí story ẹ̀ bẹ́ẹ̀ so tó bá pèrè muslim lọ́dọ̀ tiwa kò sí muslim kó má fi orúkọ muslim kó má fi tan ọ̀pọ̀lọpọ̀ èèyàn onírájì láti ṣe tó bá wù bẹ̀t kó má gbé ọ̀rọ̀ muslim wá sínú eléyìí mátà yìí pé òun muslim lòun so bó ṣe jẹ́ nìyẹn muslim ò ní ẹ́fà fẹ́yàwó kó lọ gba oath pẹ̀lú ẹ̀ kó má lọ búra pẹ̀lú ẹ̀ or kama traditional wedding yẹn eh, eh. muslim ò ní ṣe nìka ẹ̀ ní ma ṣe ó ṣe traditional wedding pẹ̀lú gẹ̀ yẹn eh. all over the world now gbogbo yẹn ló ń sọ̀rọ̀ pé tó ìtí gẹ̀ yẹn ṣe ó lágbára bẹ́ẹ̀ dẹ̀ ni muslim line ò gbà yẹn. regina daniel i no go open mouth tell you say that traditional wedding wey you go do. tá a reality wa. Wow how can ọmọ eh, fifty something years old okay. tó wá lọ fẹ́ ọmọ twenty years old agbára wo ló fẹ́ fi ní tó fi lè satisfy ọmọ yẹn tí obìnrin bá wà ní age of thirty twenties àsìkò gbà tán máa nídìí ọkùnrin nìyẹn hmm. wọ́n máa hmm. nídìí ọkùnrin regularly àsìkò gbà yẹn ni ìhò gbọ́dọ̀ fi wọ́n lẹ̀ so tí obìnrin yẹn tí ìwọ tó wà ní age of fifty something o ò lè lágbára àti máa ṣe one two three bíi ti tẹ́lẹ̀ mọ́ kíní a máa reduce torí bó ṣe ń dàgbà sí ló máa reduce it's like bíi pé èèyàn fẹ́ yàwó fún àwọn ọmọ ẹ̀ ni. ọmọ ẹ̀. àwọn ọmọ àwọn ọmọ ìyá bíi pé èèyàn fẹ́ yàwó ọmọ ẹ̀ ni. Hmm. so nǹkan problem to wà ń bẹ nìyẹn àwọn yẹn wá ń complain pé bóyá nítorí ẹ̀ ló fi lọ ṣe traditional wedding torí ọmọ yẹn. torí mọ̀ pé condition to ń wà yìí o ọmọ yẹn lè lọ máa ṣe another thing ní ìta. that traditional wedding wey you go do if you make mistake if you make mistake go touch another man you go touch another man say you dey play now you go know say oh, owa rigor rigor this world is rigorous man. so when, o oh, risky. o risky abi. ya yeah, o risky. torí ọ̀pọ̀lọpọ̀ tí ó gbé yẹn sọ ni pé bó ṣe wà yẹn tí gẹ́ẹ̀ bá lọ bá ẹlòmíì tó bá lọ ṣe fornication ọ̀ tó lọ ṣe pẹ̀lú lọ move pẹ̀lú ẹlòmíì hmm. inú kúkú ní tí gbogbo yẹn ń pariwo nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ ni Islam ò fẹ́ gbogbo nǹkan báyẹn mi ò try láti abuse ẹ̀ àmọ́ kó mọ́ attach rẹ̀ pé Muslim lòun Islam Muslim ìlànà Muslim ò rí bẹ́ẹ̀ ìlànà Muslim wà straightforward. wà straightforward. wà straightforward. but afa tí bá kọ́ mi nímẹ̀ ẹ ní. Yeah kò ń ṣe muslim yeah. but as a muslim ó wà permitted láti fẹ́ ìyàwó uh-huh. so níbo ni kí ni nǹkan tí ó ṣe tẹ́fí tẹ́fí bẹ̀rẹ̀ sí ń dá ọ̀tẹ̀ pé kò ń ṣe muslim. number one so ó kírun bọ́lá tí tó fi kírun mọ́ọ̀sì ló ń lọ kó ṣó mọ́ọ̀sì ẹ̀ fún gbogbo everybody kí gbogbo èèyàn rí mọ́ọ̀sì ẹ̀ kí ni activity tó ṣe nínú religion a gbọ́dọ̀ rí ta fi lè believe pé muslim ni there is a lot of things ti muslim muslim ń say muslim brother ń ṣe àárí àwọn tó pera wọn ní muslim like now àwọn kan sọ pé Saraki is a christian muslim and rí Saraki ń lọ mosque so we cannot doubt on him say maybe muslim or muslim ó lè máa lọ church that is politics life nìyẹn bóyá ó fi hàn ó fi camouflage àwọn politician ẹgbẹ́ ni pé i'm a christian i'm a muslim adẹ̀rẹ́ lomi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ bẹ́ẹ̀ eh, especially irú àwọn gọ́fúnà ẹ̀wùrú gọ́fúnà ìbàdàn ọ̀yọ́ state gbogbo family ẹ̀ christian ni wọ́n òun muslim lòun ó dẹ̀ ṣó pé muslim lòun àmọ́ this ramadan ó lọ sí saudi now ó ṣòtì ẹ̀ ibo ni ọkọ regina tóun náà ti lọ síbẹ̀. Si Hmm. ṣé dandan ṣé ó wà compulsory. yeah if you are a muslim kò sẹ́ni tí ò wù láti lọ síbẹ̀ it's like kò sí christian tí ò ní fẹ́ lọ sí israel hmm. láti lọ worship ní israel àbó wà ní ààrí hmm. so nǹkan tí ó fi wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwa muslim tó bá sọ pé muslim lòun accept tó bá dẹ̀ mọ̀ pé muslim lòun kó ṣú ẹ̀ síta kí gbogbo èèyàn mọ̀ pé yes is a real muslim. is a real muslim. Yeah. and báwo ló máa ṣú ẹ̀ síta ọ̀nà tó bá fi máa ṣú ẹ̀sìn tàpọ̀ how many mosques ló ń lọ yóò ní mosques tó ń lọ a rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí muslim ṣe tó náà ń ṣe bó ṣe rí nìyẹn kan tí mo fẹ́ sọ nípa Regina Daniel ni pé mo lè blame ẹ̀ pé ó fẹ́ àgbàlagbà one mo dẹ̀ lè blame ẹ̀ pé ó fẹ́ àgbàlagbà méjì yẹn náà ni mo blame ẹ̀ pé ó lọ fẹ́ni tó jù lọ bóyá owó ni ṣé real love ló ní sí màní ẹ ah. ṣé Regina ní real love pẹ̀lú ẹ ni àbí owó ẹ ló lé lọ ah. tó bá jásí pé Regina ní real love pẹ̀lú ẹ ah. accept am mo gbà àwọn mo gbà pé yes ó ní real love àmọ́ tí ò bá ní real love pẹ̀lú ẹ kò lè possible kò sí bí fẹ́yẹ̀ sí lè last o wọn ò lè gbádùn ara wọn. wọn ò lè gbádùn ara wọn. yes. and then ó sí torí pé ọmọ kékeré ẹ̀jẹ̀ sharp ó nídìí ọkùnrin. tó sharp náà. tó sharp bíi ti tiẹ̀. ó favour ó favour ọkọ ẹ̀ nwoko ó máa favour ẹ̀ torí pé ó fẹ́ ìyá nwoko náà kọ́ ni ó you understand torí pé ó fẹ́ ọmọ yìí kéré. báwo lè favour ló ọmọ yìí kéré. ọmọ yìí kéré ni ó máa wà ó fóun ni fóun but ọmọ yẹn kò lè favour ẹ. but ọmọ yẹn ó ra ilé fún ó ra mọ́tò fún ó ra. yes tọmọ yẹn náà wá lọ síbẹ̀ nìyẹn owó ló wá lọ. kò ń ṣe love. ìyẹn ò ń ṣe love kò ṣe love. Hmm. kò ṣe love love love ò ní ẹ àgbàlagbà ẹni tó jìyàn lọ <laughs> kò ṣe love. ẹ̀wọ̀n kó ní kọ́tà òyìnbó máa ń pè ní pé uh, uh, age is just number. Uh, tó bá ní age is just number lọ́dọ̀ àwọn òyìnbó you cannot compare òyìnbó love with black man love. <laughs> kílẹ̀mí ìyẹn lè ṣàlàyé. ìyá ní Europe tàwa lónìí eh. tíyẹn bá ń befriend obìnrin tó bá lóun like yàn kò ní fi ẹ́ lẹ̀ kò dẹ̀ ní gbà fún anybody kó dáhùn lóhùn olówó olówó kò ní fi love yẹn náà ló máa dólé lórí. Eh but black man love ẹlẹ èmi àti you and black woman ma ẹlẹ ríra yín lónìí báyìí nínú anywhere eh. the next time a sọ fúnra yín ni pé i love you eh. inú òun náà máa dùn pé ah, ẹni tí sọ fún pé òun love me eh. ǹjẹ́ reality ni love me but àwọn ìbò tó bá move pẹ̀lú ìbò before kó ìbò tó lè lanu sọ pé i love you ẹ ti máa move more than one month two months èmi kan tó bá tẹ bá júwàá tó ìbò bá meet ara yín lónìí tó sọ pé baby you know i love you akàn rẹ nìyẹn a ní you are a cheater o fẹ́ cheat ni hmm. so you cannot compare white man love with black people love. <laughs> yàtọ̀ wà. yàtọ̀ wà bẹ́ẹ̀ ó yàtọ̀ dada. well everybody know àwọn tọ̀dọ̀ wa wọ́n wà after owó àwọn black wọ́n wà after owó if you have car wọ́n ready àti máa tẹ̀lé ẹ you have money already àti máa tẹ̀lé ẹ. ṣe ẹ ń generalize ẹ ní ṣé ìwo black ni díẹ̀ nínú plan bẹ̀tì tó pọ̀ jù ni. wọ́n láì kó. yẹ́ ní tó pọ̀ jù ni ní tó pọ̀ jù oníkálukú máa bèrè owó obìnrin Áfíríkà wọn ò fẹ́ fẹ́ tálíkà náà everybody fẹ́ fẹ́ olówó hmm. but ní bíbá ẹ wáìtì bíbá ẹ hmm. àwọn òsè yẹn real love ni olófàtà bá wò ní school láti school àwọn yẹn ti máa fẹ́ra wọn ìfẹ́ wọn dẹ̀ máa stick ó máa strong gan ó máa strong bí ayé wọn ò ní lè fira wọn lẹ. Catholic. Hmm, yá bẹ̀ẹ̀ ti ọ̀dọ̀ Africa ó yàtọ̀. Hmm, ok. so bó ṣe rí nìyẹn advice wo lẹ ní fún Nkunkwa pẹ̀lú Regina Daniel. ah Regina Daniel ó ní kálukú máa ó máa accept ìtọ́lọ̀ nǹkan fún wọn ni so advice mo fẹ́ sọ fún ni pé kó kó try bó ṣe tó bá yẹ pé lóòótọ́ ló fẹ́ràn bàbá yẹn àbí tí ò bá fẹ́ràn ẹ̀ tẹ́lẹ̀ kó bìdì fẹ́ sórí má nìyẹn so korípò ń fẹ́ràn má ní ẹ tójú tọkàn ti gbogbo ẹ̀ so tó máa fi tó náà máa fi gé nìkan tó ń wá tó bá fi tọkàntọkàn fẹ́ tí ò wo bóyá ó ra mọ́tò fún un ó kọ́lé fóun ó ra ilé fóun ó ra everything tó bá fi tọkàntọkàn gbé ìfẹ́ fún un òun náà máa padà gain lọ́la.